àwòrán kẹtàdínlógún a kan jésù mọ́ àgbélébù àwọn ọmọ ogun kan jésù mọ́ orí igi àgbélébù títí ó fi kú ní àkókò náà ó jẹ́ àṣà wọn láti pa àwọn arúfin pẹ̀lú ikú oró àwọn ọ̀daràn méjì mìíràn ni wọ́n kàn mọ́ àgbélébù pẹ̀lú jésù bí ó tilẹ̀ jẹ́ pé jésù kìí ṣe ọ̀daràn tàbí arúfin kìí ṣe ẹlẹ́ṣẹ̀ jésù jẹ ìyà ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a jẹ gbogbo wa ni a ti dẹ́ṣẹ̀ ó sì yẹ kí a kú nítorí ẹ̀ṣẹ̀ wa jésù di ẹbọ ẹ̀ṣẹ̀ láti san gbèsè ẹ̀ṣẹ̀ aráyé bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa ọlọ́run yóò dáríjì wa gba jésù kristi olúwa gbọ́ a ó sì gbà ọ́ là